ìṣọ̀kan Oòduà TV èní ni ọjọ́ kejìlá àbí oṣù kẹwàá twenty twenty two a wà ní ọjọ́ ọ̀dàn ìṣọ̀kan Oòduà TV ẹ̀ mọ̀ pé kì í mòfò wá fún yín àwọn custom àwọn sójà àtàwọn ọlọ́pàá wọ́n dá àwọn èèyàn wa lọ́nà wọ́n ń gbaṣọ lọ́rùn wọn nítorí pé wọ́n wọ aṣọ Yorùbá nation a dẹ̀ ti múra ń sìn à ń lọ síbẹ̀. Ìṣọ̀kan Oòduà TV God bless you ẹ máa bá wa ká lọ. Wow! Wow! Wow! Thank you ọjọ́ ọdún láwa yìí. Thank you so wonderful ṣé ń Come ṣé ń gbọ́dọ̀ àwọn èèyàn. káwọn wá àwa ti Thank you bàbá ebi ẹ má tẹ̀sí ẹ wá ẹ wá ẹ má tẹ̀lé wa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ à ń pè é ìjọba máa bọ̀ bá kọ̀ pẹ̀. Bọ̀dé báwo kí ló dé bí ṣe kí ló dé bí ṣe ṣé tí wọ́n bá tí Ìṣọ̀kan Oòduà TV ìyá yìí ni wọ́n ti pa àwọn ẹ̀gbọ́n òun márùn-ún nítorí wípé nítorí pé wọ́n wà ní ilẹ̀ haúsá ó ní wọ́n pa àwọn ẹ̀gbọ́n òun mẹ́rin òun ló jẹ́ kí obìnrin yìí máa bínú ẹni tá à ń sọ̀rọ̀ nípa èyí òun ni Iron ọjà ọ̀dàn ti ẹgbẹ́ Àwòrìṣàṣà wọ́n náà ẹ̀yẹ́ká máa mú bàbá àgòfò tó kí wọ́n gbé bàbá kòkò gbé ká tó débẹ̀ ẹ máa dúró fún mi ìrọ̀ rẹ̀ jókòó ẹ̀ jókòó. Hello. 对，你学你学学学什么？àwọn sójà ní location nine àwọn ni wọ́n bọ́ṣọ lọ́rùn ẹni tó wọ aṣọ Yorùbá nation nítorí pé ó wọ aṣọ Yorùbá nation ibẹ̀ là ń lọ báyìí tí wọ́n dẹ̀ ṣí gbogbo síkà Yorùbá Nation kúrò lára mọ́tò tó wà ibẹ̀ là ń lọ báyìí ẹ máa bá wa ká lọ nílẹ̀lẹ́kọ̀ lódò Ìṣọ̀kan Oòduà TV. ẹni ṣo ah. inú ọjà ọ̀dàn láwa yìí níbi tí a ti ń lọ sí ibi tí àwọn sójà tí wọ́n ti ṣí tí wọ́n ti bó aṣọ lọ́rùn wọ́n bó aṣọ Yorùbá nation kò ń ṣe pàṣọ lásán ni wọ́n bó lọ́rùn ẹ̀ wọ́n bó aṣọ orílẹ̀-èdè Yorùbá lọ́rùn ẹ̀ ọmọ yìí ó dẹ lẹ́ẹ̀kejì yáyà ẹ̀dẹ̀ di ọmọ yìí mú. ìgbà tí mo gun machine bọ̀ lẹ́ẹ̀kan bọ́mọ yẹn ṣe wá jáná nìyẹn. a ti wà lọ́nà báyìí a ti ń lọ. kí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bá wa ká lọ Ìṣọ̀kan Òdua TV. kí ló ṣẹlẹ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ lẹ́yìn wa tabadéjọ́ fún ẹ̀rẹ́ kalẹ̀ dúró dé wọ́n. जाए, जाए jíjà कोई, जाए। pọ̀ jù. jíjà yẹn. ẹ wo àwọn ìyá wa bí wọ́n ṣe ń ṣe ẹrú gàrí ni wọ́n ń ṣe níbí bí wọ́n ṣe ń ṣe tó wọn ò jẹ́ kó yọ. Ìṣọ̀kan Oòduà TV. Okay. Come on, show, man, show nǹkan fún yín sì fẹ́ bá mi pè wọn ni kó bá mi lọ láì kó bá mi print orúkọ sórí nǹkan tí mò ń ṣe ok ọlọ́run mo máa fún un gbóná lọ báyìí báyìí báyìí báyìí náà lọ. àti bọ́sẹ̀ express à ń lọ síbẹ̀ báyìí ìṣọ̀kan odua TV àwọn tí wọ́n wá láti eh, eh, òkè ọ̀rẹ́ kájọlà gbogbo ọ̀nà wà ń bí wọ́n wá láti wá bá wọn ṣe mítìn àwọn tó wà ní ọjà ọ̀dọ́ ń bí gbogbo ọ̀nà wà ń bí ìṣọ̀kan Oòduà TV bẹ́ẹ̀ dẹ̀ ni chairman. Uh, ọjà ọ̀dàn wọ́n wà ń bí wọ́n ń pe ọ̀gá wọn. a máa gba a máa gba gbogbo irinṣẹ́ ọwọ́ wọn a máa gba a máa sọ̀rọ̀ ẹ̀dí checking point Yorùbá nation because àjọ àjọ dẹ́gbẹ́ àgbá uniform wọn rí so káwọn náà máa fi tiwọn kó bá ti wà abẹ́jọ ibẹ̀ ibẹ̀ gan la ń lọ báyìí even ọmọ ẹgbẹ́ ọba àti ṣígun ṣe ibẹ̀ la ń lọ báyìí the next five minutes ten minutes àbádé bẹ̀yẹn ṣe so ibẹ̀ la ń lọ right now bye bye bye bye. Oh ṣé tá Àgbẹ̀kọ̀yà bá wọṣọ tán máa bọ́ṣọ Àgbẹ̀kọ̀yà àbí tó OPC bá wọṣọ tán máa OPC ni tó ibẹ̀ gangan wà báyìí à ń lọ síbẹ̀ báyìí báyìí báyìí báyìí afẹ́ mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ mẹ́ẹ̀ báyìí. ó dà ti gbọ́. ẹ ẹ so kò sí problem ẹ a ti ń lọ síbẹ̀ báyìí a máa pẹ́ everybody nsìn a máa wọrí. Yoruba nation. No going back. Yoruba nation. No going back. Yoruba nation. No going back. Igbo Òòṣà. Igbo Òòṣà. Igbo Òòṣà àwa ọmọ Yorùbá tí a péjọ sí ọjà ọ̀dàn àwa lẹ̀ ń wò lójú ọmọ òmáwòrán yìí a ti péjọ láti lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn sójà yẹn nǹkan tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́ from Ìṣọ̀kan Oòduà TV tí wọ́n fi ń bọ́ aṣọ Yorùbá nation lọ́rùn àwọn ènìyàn ṣé àwọn ni wọ́n sanwó ẹ̀ ni àbí àwa Yorùbá nation la sanwó ẹ̀ wọ́n wá ń fún wa lé wọ́n wá ń fún ẹni yẹn lé ẹ̀sà má chairman sà kí náà èsì tán fẹ́ nìyẹn sà. wọ́n sọ fún un pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation kò sí nǹkan tó ń jẹ́ Biafra so gbogbo ẹ pé káńsù ni anybody láti wọṣọ ẹbí bọ́ọ̀lù náà máa bọ́ lọ́rùn ẹ̀. ok god bless you sir. ẹ bọ́ sà ẹ sà ẹ sà ayọ̀lẹ̀dẹ̀ ẹ má bínú mà bọ̀sà ẹ má bínú nǹkan yìí kò ṣẹlẹ̀ ní ọ̀nà díroko. kò ṣẹlẹ̀ rí ní ogun ọ̀nà tó wáyé torí kí lẹ rí mà. àwọn fẹ́ mọ tó fà mo gbọ́ lẹ́nu ilé ẹ̀kan tẹ́ sọ pé ọmọ ìyá yín mẹ́rin ló kú sí. ló ti pa ní fúlàní ti pa lálọ́lẹ̀ yíbò ló ti pa ohun tó bá dẹ̀ mo dẹ̀ lè ṣe nǹkan tó bá dẹ̀ mo lè ṣe wọ́n ṣe sí wọn wọ́n disturb wa gbọ́dọ̀ ló máa disturb tiwa ṣé ti jẹ wèrè ṣé dandan ṣé wọ́n sẹ́ ni ṣé mi sọ abẹ́ṣẹ́gun wọn kúrò ayé wọn bàjẹ́ ni ṣé wọ́n ti bàjẹ́ ni kí wọ́n ní tiwọn pẹ̀lú tiwa ọlọ́mà ti wọ́n lọ́wọ́. ibẹ̀ la ń lọ báyìí báyìí abẹ́ débẹ̀ abẹ́ mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ tọ́wọ́ fẹ́ pa bu akọ́ pa á lè nù. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ wà nílé lóko tẹ wà lẹ́yìn odi ẹ máa bá wa ká lọ from Ìṣọ̀kan Oòduà TV ẹ máa bá wa ká lọ bó bá ṣe ń lọ a máa fi tó yín létí a ní court lẹ́yìn títí tá a máa fi débẹ̀ bá a ṣe múùfù láti bíbá yìí lọ síbẹ̀ a ní court ṣé yorùbá tí mo sọ ẹ̀ yé ẹ̀yin ọmọ yorùbá ẹ máa bá wa ká lọ ìṣọ̀kan Oòduà TV èní ni ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún twenty twenty two. ọ̀nà ọjà ọjà ọ̀dàn gangan gan la wà yìí ọ̀nà tó lọ sí bọ́dà rèé. Thank you. Ìṣọ̀kan Odua TV. Today being the 12th of October 2022 àwa ọmọ yorùbá a wà nílùú ọjà ọ̀dàn báyìí níbi tí wọ́n ti bọ́ aṣọ yorùbá nation lọ́rùn ọmọ yorùbá nation kan tó lè já pé sójà location nine ló bọ́ lọ́rùn ẹ̀ tí wọ́n dẹ̀ ya ogbó síkà tó wà lára mọ́tò ẹ̀ nítorí pé ó wọ aṣọ yorùbá nation ó dẹ̀ lẹ síkà yorùbá nation mọ́ aṣọ ẹ̀ ibẹ̀ là ń lọ báyìí láti lọ béèrè ọ̀rọ̀ láti lọ béèrè ọ̀rọ̀ lọ́nu sójà náà pé kí ló ṣẹlẹ̀ ẹ máa bá wa ká lọ. kọ́nẹ́tọ̀. ìlú ọjà ọdàn láwa yìí. ẹ wo ojú báyìí. Ìṣọ̀kan Odua TV live and direct. a ah, ní fẹ́ kí ẹnì kankan kí wọ́n go offline ẹ wà live síbẹ̀ ẹ máa débẹ̀ báyìí sìn ẹ rí gbogbo bó ṣe lọ a fẹ́ béèrè lọ pé ṣé tó bá jẹ́ pé ìjọba location four one nine ṣé yorùbá nation lè bọ́ṣọ lọ́rùn wọn nǹkan tó dẹ̀ mú ẹni yẹn tó fi lè bọ́ṣọ lọ́rùn ọmọ yorùbá nation tọ́mátì lè fẹ́ nìyẹn hàn wá a bá gba aṣọ lọ́rùn ẹ̀ kó jẹ́ sójà kó jẹ́ sójà a máa gbà á kó lè mọ̀ pé bá ṣe bẹ̀rù òun la kí ni òun la bá ọmọ bá ṣe bẹ̀rù la bá ọmọ o tó fi lè mú wọn yọ stika yorùbá nation kúrò ní inú mọ́tò tí wa tí ìgbà náà rà fún wa tí ìbàbá náà rà fún wa bó jẹ́ sójà ni bó jẹ́ ọlọ́pàá ni ló yọ stika Yorùbá Nation yẹn a máa bọ́ṣọ lọ́rùn ẹ̀ lẹ́yìn ẹ̀ afẹ́kẹ́ live and direct kẹ́ máa wò wá èdè ni twelve ten two thousand and twenty-two ẹ jọ̀ọ́ ẹ má bá wa ká lọ ẹ má bá wa ká lọ ẹ má go offline ẹ fẹ́ ká máa wo gbogbo ẹ̀ direct torí wọ́n lè ṣe wọ́n ní kọ́ńtínú pé wọ́n sì ti ń pa irọ́ fún wọn ní nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà tá wà yìí kò ń ṣe we are not one nation àdẹ̀ ń sí nàìjíríà mọ́ wọ́n ti pa àwọn ènìyàn gan wọ́n ti ṣèṣekúṣe gan ebi ń pa wá ìyà ń jẹ wá gbogbo àwọn ọmọbìnrin wa ti di olóṣó ẹ jọ̀ọ́ nítorí títí ọlọ́run ẹ má go offline ìṣọ̀kan Oòduà TV live and direct live and direct. ó yẹ máa TV this is live and direct. Yeah, yeah. Ejek. Baik, kawan. Ejek. Ejek, àwọn bẹ́ẹ̀ sílẹ̀ lómi ìjẹ́ tó wà tó wà. kí mọ́tò ẹ̀ lè. ẹ mọ́tò ẹ̀ nìyẹn. jẹ́jẹ́ ìwúwo náà. ọmọdé bẹ̀rẹ̀. ìṣọ̀kan Oòduà TV live mọ́tò tí wọ́n yọ síkà lára òun ló dé yìí ní tí àwọn èèyàn lẹ́wàá ti ń wà tó ti ń béèrè ọ̀rọ̀ ní ẹnu ẹ̀ ẹ jọ̀ọ́ wọ́n ti disrespect wọ́n ti disrespect nàìjíríà abẹ́ yorùbá kílẹ̀ sọ yẹn. báṣe wa bẹ́ẹ̀ mi ṣe wa mọ́tò mi mú gbàmọ́tò fún mi bàtí mo gbàmọ́tò yẹn mo débẹ̀ lórí ìjọba ẹkú ilé lọ. abẹ́lẹ̀ tí a bẹ̀rù ni ẹni tí mi baba ẹ jọ life lẹwa o baba life lẹwa o ẹ má bẹ̀rù o ba a máa ń tọ́ kasi sika yẹ èmi dẹ̀ máa kí ló fẹ́ lè ṣe mú nàìjíríà ni a wà pé òun ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yorùbá ṣé ti ń gbọ́ o this is live ṣé ti ń gbọ́ gbogbo ilé. yàrá mi ti live la wà báyìí o. ṣé bó wà lọ o. ìgbà tí àwọn tó wá ṣe kí ni ẹ̀ka. Yorùbá nation. tí bàbá yẹn tó àyè fún wa pé wọ́n ní pé ìgbà táwọn débẹ̀ wọ́n ní káwọn páàkì àwọn sì páàkì wọ́n lọ sọ pé kí ni síkà tó wà wájú mọ́tò yẹn wípé àwọn ò fẹ́ rí pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation kò sí nǹkan tó ń jẹ́ Biafra kò sí nǹkan tó ń jẹ́ Arewa pé wọ́n Nàìjíríà ni àwa lọ síbẹ̀ báyìí ní ìsinmi pé yorùbá nation wà o àwọn ọmọ ń ti nípa rárẹ̀wá ọ̀pọ̀ rárẹ̀wá all we know yorùbá nation will stand. and we stand for we stand forever. forever and for good. no no no hello oya everybody baba. akọ̀bọ̀ sọ̀jọ́ mọ̀ lọ́wọ́ orí ẹ̀ bàjẹ́ bàbá tí ń gbọ́ wọ́n ní wọ́n tún kọ́ kìbọn lórí pé wọ́n ní kí wọ́n ṣí stíkà Yorùbá nation. bàbá ẹ máa tẹ̀lé wa àwa ṣe kiri bọ́lẹ̀ kan àwa sọ kiri bọ́lẹ̀ kan táwa tó dẹ̀ tó kàn fà fún wa pé mọ́tò mẹ́ta ti kọjá ń bẹ̀ sí lẹ́yìn tó ti sí lẹ́yìn. tó ti sí lẹ́yìn. bẹ́ẹ̀ ni bàtà ẹ ní sùúrù. ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ Yorùbá nation. no going back. Yorùbá nation. no going back. machine yìí sọ amadu mọ́tò yìí dán. baba ẹ wa mọ́tò yìí. baba ẹ wa mọ́tò yìí sẹ́ ẹ má wa mọ́tò yìí ẹ wa mọ́tò yìí ẹ má wa mọ́tò yìí sẹ́. ibo ni airport yẹn wà. kí ló lè fà kí ló lè fà tó ní kẹ́ ẹ̀sẹ̀. àní ẹ̀wù jẹ́ ní alẹ́ fà àdúgbò ilé wò èyí tó lè fà. àwọn tó yẹ kó ọ̀kadà là ń kù ọ̀rọ̀ lè fà sí síkà. àwọn tó yẹ kó ọ̀kadà là ń kù à sí síkà. ó wá jẹ́ mọ́tò. definitely yẹ̀yìn ẹ̀yìn lẹ plan yẹ fún wa àbí. èmi ni mo sọ pé ẹ̀yìn lẹ plan yẹ fún wa. no video no video. ẹgbẹ́ sinmi kò.

gbogbo ilé live lẹ́ ń wò yìí ẹ ṣáà máa bá wa ká lọ wọ́n tún kọ́ọ̀kì bọn lórí pé wọ́n ṣí wọ́n ní kàn ṣí stíkà Yorùbá Nation kúrò ní ara mọ́tò wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Nation apá ibi tí wọ́n ti ṣí stíkà mọ́tò yẹn òun ni ẹ̀ ń wò yìí òun ni ẹ̀ ń wo apá ẹ̀ ní ara ẹ̀ yìí wọ́n ní kàn ṣí stíkà ẹ̀ kúrò ní ara ẹ̀ kúrò ńbẹ̀ so nítorí ẹ̀ a fẹ́ dé ibẹ̀ nísìnyí tí gbogbo ilé máa débẹ̀ ẹ bá ẹ jọ ẹ bá wà ní live kẹ máa bá wo gbogbo tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ káàbàdàn yẹn ẹnu la ní o. wọ́n ní mọ́tò yìí wọ́n ní mọ́tò. kẹ́lẹ́kẹ́lẹ́ mi wà ẹgbẹ́ yẹn ní wọ́n sọ pé gbogbo ilẹ̀ ti kà ẹ́ tí mọ́tò mi èjì mẹ́ta jẹ̀lẹ̀ ra ọ tó máa ṣe mọ́tò mi. bàbá wọn bí kú kò ní sí. èmi náà máa ṣì ń bàbá máa ṣì. ẹ ẹ ojú ìjọ ẹ pẹ̀lú bàbá ọ̀gá mi máa ṣì ń wí. àní pé níìsín kẹ́ni ẹ jẹ́ kí mọ́tò méjì àní mọ́tò méjì tó tún ilẹ̀ ti kà ẹ́ kò tún di ọjọ́ tó máa ṣe mọ́tò mi. ibẹ̀ ti lẹ̀ ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ah, ah. ah. èmi máa ṣíwájú machine ni mò ń gùn bóyá tó máa ṣí sí kàwájú full light mi náà. live this is live this is live yorùbá nation kò ń ṣeré o fún gbogbo àwọn tí wọ́n ń jẹ tọ́wù ìwà ìbàjẹ́ tí wọ́n ń ṣe this is live this is live bàbá fi ọkàn balẹ̀ kò sí nǹkan kan bàbá fi ọkàn balẹ̀. bàbá ọ̀nà ìtìkínì ti di ah, kí ni à ń ṣe báyìí fún. Ah ẹ jókòó kó sọ tó kọ yìí. wọn kọ́ wa kọ́ fún ìdílé ẹ bọ́ sọ́ra. yorùbá lè sọ ọ́. awe, awe! Awe, awe, awe, ni kò máa sọ. awe, ni kò máa sọ awe, awe, awe! àwé bọ́sọ. àwé wọlé àwé wọlé àwé wọlé. làbọ̀ bò. àìtúnyíká làbọ̀ bò ẹni sọ níbẹ̀. araba ẹwọ ni mọ́tò. àwọn yọjọ ọyà. ọ̀gá mi ọ̀gá mi sílẹ̀. bẹ́ẹ̀ni this is live Ìṣọ̀kan Oòduà TV live Ìṣọ̀kan Oòduà TV mọ́tò bàbá síwájú. Ìṣọ̀kan Oòduà TV. Pásálójú o. nísìrú Ìṣọ̀kan Oòduà TV live and direct. Ọjà Ọ̀dànláwà báyìí níbi tó ti ṣí síkà Yorùbá Nation kúrò tó ní pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Nation ní ilẹ̀ bàbá tiwa wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ yorùbá nation ní ilẹ̀ ti bàbá tiwa wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ biafra mọ́ ìyẹn ó lè jẹ́ ní ìlú tiwọn ní biafra o ṣó àwa ò gbà kò sí tó kàn wá pẹ̀lú biafra àbí arẹwà yorùbá nation ó ní títí wá. Oya. Oya pàṣẹ yín pàṣẹ yín pàṣẹ yín pàṣẹ yín pàṣẹ yín wọ̀n Ẹni sùn má pàṣẹ má pàṣẹ yín yóò kọ́ lówó ẹ̀. Ní wọ́n lọ yóò kọ́ lówó yóò kọ́ lọ yóò kọ́ lọ. Oya ní sùn yóò tẹ̀lé wọn. Ẹ má ṣíwájú ẹ má ṣíwájú. Yorùbá nation now now we are going there right now níbi tí wọ́n ti ṣí stika yorùbá nation kúrò lára mọ́tò tí wọ́n ti ní kò sí nǹkan tó ń jẹ́ yorùbá nation a wà ní ìlú ọjà ọ̀dàn báyìí ní ọ̀nà ọjà ọ̀dàn ní kíákíá ibẹ̀ là ń lọ báyìí tán ní ibi tó ti ń ṣí stika yorùbá nation kúrò ní ara mọ́tò òun ni à ń coverage fún yín báyìí kí gbogbo ilé kí everybody kan kan fi ìdí lé àbí kan wà kan fìdílé láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa àwa ò jìyà mọ́ àwa ò fẹ́ ìyà mọ́ àwa ò dẹ̀ fẹ́ wọ́n Nàìjíríà mọ́ we are going and we are going for good. Ìṣọ̀kan Oòduà TV this is live Ìṣọ̀kan Oòduà TV. Nínú information tí a tún gbọ́ ní àárọ̀ yìí ni wípé stickers tó ti yọ kúrò lára àwọn mọ́tò tó wà ní ọ̀nà yìí ó ti lé ní mẹ́rin ó ti lé ní márùn ó ti lé ní mẹ́fà tí wọ́n ti yọ ní èní ṣùgbọ́n tí a bá tọwọ́ ọmọ wọn bá ṣọ́ lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí atabala alẹ́ atabala oko torí wípé àwa fúnra wa àwa ò ní láti láti bọ́ aṣọ kúrò lọ́rùn sójà àbí ọlọ́pàá àbí àwọn immigration kankan kò wá sí ẹ̀tọ́ tí wọ́n ní láti lè máa bọ́ aṣọ kúrò lọ́rùn àwọn ènìyàn wípé kò sí kò ń jẹ́ wọ́n nàìjíríà ti gbogbo àwọn ọmọ yorùbá pátápátá tó wà ní tó ń ṣe yorùbá nation ni wọ́n wà nínú ewu wọ́n ní ṣàpátápàrà là ń sítọ́ ojú àfọ́ọ̀fọ́ ìjà ló máa ń dálẹ̀ ìjà ló máa ń dálẹ̀ òun ni mú aṣẹ ń ṣe eléyìí sótì gbọ́ gbogbo ará ilé èní ni. ní twelve ten twenty twenty two ìní nílẹ̀ Yorùbá tiwa ní bíbà wa ìní Yeah, díẹ̀díẹ̀. now. Yes, we are Yoruba Nation live now. We are covering everything with your people is doing it live. This is live. This is Yoruba Nation. Isoko Oduwa TV, live and direct. You are watching everything live now and direct. Orílẹ̀-èdè Yorùbá bàbá tiwa láwàá yìí. Àwa ò ní láti sọ fún ẹnì kankan wípé láti ṣí stika yorùbá nation kúrò nínú ara títí wa àwa sọ wípé wọn ní ẹ̀tọ́ ní orílẹ̀-èdè yorùbá láti ṣí stika yorùbá kúrò ní orílẹ̀ títí wa we are doing it live and direct gbogbo ilé kẹ máa wo nǹkan tó ṣẹlẹ̀ no going back no going back we are not one nigeria yes ah bá anybody jà. Ja kí everybody kó máa wò ó kí ni nǹkan tí wọ́n rí láti yọ láti lè yọ síkà Yorùbá nation kúrò ní ara we are live shoot shoot me shoot me shoot me shoot me I say shoot me shoot me enough is enough enough is enough enough is enough shoot me we are live live and direct shoot me shoot me yes shoot me no going back. No going back. We are live and direct. Live and direct. You are watching us. This is live. Enough is enough. In our father's land. Enough is enough. If you want to shoot me, shoot me. If you want to shoot me, shoot me. We are live and direct. Yes. This is our fatherland. This is our fatherland. We are in our fatherland. Enough is enough. Eh, enough is enough. Enough is enough. I don't know eh, Why are you removing your Nation sticker in our truck? Eh, I don't know. I don't know. Anything happen too. Hey. Uh, anything happen too. Say no, no, no, no, no, no, no, Enough is enough. Yoruba nation now. All we are saying is Yoruba nation. We need our land. Yes. We are in our life. Yes, Yoruba Nation now. Yoruba Nation now. We are live and direct. Jimmy watching us live and direct we are live we are live gbogbo ní ẹ máa wò wá gbogbo ní ẹ máa wò wá ẹ máa wò wá live la wà yìí we are live yes we are live and direct if you want to shoot shoot if you want to shoot shoot shoot if you want to shoot yes. We are now for the land. Well, shoot, we're going to shoot. Hey, hey, hey, hey, hey. Hey, gbé ọwọ́ ẹ̀. Ọ̀rọ̀jà. Àwẹ̀. Àwẹ̀. Away? Yes, yes. This is live. They are watching us at home. Yeah, with me. You, you can't get juice gas. Yeah. You think I got fear for you? Hey. Ọ̀gá mi tó bá fi ní kẹ́sì yá ẹ̀ o. If you want to shoot, this is live and direct. This is live and direct. Come, come, you want to pass, pass, you want to pass, pass. If you want to pass, pass, pass, pass. Ẹ kọjá, ẹ kọjá, dáhìn dúró, ẹ kọjá. Orílẹ̀-èdè bàbá wa la wà. Orílẹ̀-èdè bàbá wa la wà. Ẹ ní ẹ̀tọ́ láti máa ṣí stíkà. Yorùbá nation kúrò nínú mọ́tò wa. Ṣé ìjọba Nàìjíríà ló ra mọ́tò fún wa ni? Àbí ìjọba lókòṣe wà ló ra mọ́tò fún wa ni? Nílẹ̀ bàbá wa àwa ò fẹ́ mọ́ a fẹ́ mọ́ yes if you want to shoot cock your gun and shoot but when we hear one sound I promise you people my father will die we will hear one sound of bullet I'm saying it you are alive you are alive. You are light. When we hear one sound of bullets, when we hear one sound of bullets, everything is going to everything is going to end today. This is live and direct. Ìṣọ̀kan Odua TV. Ìṣọ̀kan Odua TV ọlọ́jà àwẹ àwẹ wọ́n kú sọ̀bọ̀. Everything is in life. When we hear one sound of bullets, my own father, let it let it sound. Let it sound. Let it sound. Let that gun sound. Let that gun sound. Ẹni sùn ẹni sùn understand. Okay, it's okay. Let the gun sound. It's okay, hello. Anything on drum, drum.

ọkùnrin yẹn kọjú ẹ̀ Why are they moving? Why are they removing Yoruba seekers? Is is it Yoruba that vote vote for us? It's not okay. It's not okay. It's not okay. It's not okay. It's not okay.

ẹ̀gbọ́n ẹ̀wọ̀n nù wọn dáadáa ẹ̀wọ̀n nù wọn dáadáa. Ah, tí ẹ bá ṣe wèrè fún bẹ́ẹ̀ kúta. Hey! this is live gbogbo iléeṣẹ́ tí ń wò ó kò tó ń ṣẹlẹ̀ wọ́n ń bẹ̀bẹ̀ ni wọ́n ní ká má gbé ojú àwọn wípé àwọn ò mọ̀ wípé yorùbá nation sticker ni wọ́n parọ́ ni pé àwọn ò pé yorùbá nation sticker ni so nídìí èyí ẹ wò ó òun ni wọ́n exchange nọ́mbà pẹ̀lú ara àwọn ọ̀gá wa òun lélẹ́yìí òun ni ẹ ti rí tán ṣe yìí sọ fún wọn pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀. ó ní owó lẹ ti wò yìí. Hey, hey, hey, hey, hey, hey. Irọ́ irọ́ hmm, irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́. Wait wait wait wait. No he he is Cameroon. Let, let us let, let us capture each other. Let's capture each other. Wait wait yes yes. It's good like that. We should capture each other. The way you see me, I'm seeing you too. You should capture me. This Yoruba nation, we are in our land. We are we are land. Ó capture ni, ó capture ni. Let them catch up. Let them catch up. Machine ta ló gbé. Ó yá ta machine ta ló gbé. Ó yá na ta ló gbé machine. No, you are killing us. You cannot burn us. Why? It's okay, it's okay, it's okay, it's okay. We never kill anybody. So now, now we do have a party. It's okay. Machine, machine. No, no, no. Kò sí ọ̀sọ̀ ọ́ láti ló wà. Ẹ láti ló ṣùgbọ́n. Mi kò ẹ́ dá yùs.

Hey, bro, don't cover, cover. He's covering, he's covering us. Look at him, look at him. He's covering us. He's covering us. We'll cover him, we'll cover him, we'll cover him. I will show you now. He ran, he ran, he ran, we vanish him. Go punish him. Go punish him. Hey, let's go, let's go, let's go. Láà bá tiẹ̀ jẹ́ àbólórí burúkú ni ẹ́. Orúkọ ọmọ wọn fọ́ fún yín. Ìgbà tá à ń ṣerú lábẹ́ yín ti tó. Go punish him. Jọ̀mú yóò rẹ̀ màmá go. gbóyè rẹ̀. bá a ṣe bẹ lórí burúkú ó máa bà ẹ́. no going back. no going back. ìṣọ̀kan Oòduà TV Iron Lady ọjà ọ̀dàn òun ló wà lórí ọ̀kadà yìí this is the Iron Lady of òkè ọ̀dàn ọjà ọ̀dàn Iron Lady ọjà ọ̀dàn rèé àwọn òfò o wọ́n gba aṣọ Yorùbá nation lọ́rùn ọmọ Yorùbá wọ́n dẹ̀ ń ṣí síkà Yorùbá nation nílẹ̀ Yorùbá tí ò ní pẹ́lẹ̀ Haúsá la wà. 对了。快点！快点！快点！快 dúró dúró ẹ tàn padà ìṣọ̀kan Oòduà TV. ìlú ọjà ọ̀dàn láwa yìí níbi tí àwọn ọmọ àwọn haúsá àwọn àwọn àwọn sójà location nine tí wọ́n ti gba aṣọ sójà lọ́rùn ọmọ yorùbá tí wọ́n gba aṣọ yorùbá nation lọ́rùn ọmọ yorùbá a dẹ̀ lọ bẹ̀ ajẹ́ kán mọ̀ pé nǹkan tán ṣe ò dáa gbogbo yín náà lẹ́rí pé wọ́n ń bẹ̀ wá ni àbẹ́ nìkankan jà gbogbo ọ̀nà mọ̀ pé ọmọ Yorùbá kì í fa wàhálà ṣùgbọ́n akọ ìwọ̀sí ni. olórí burúkú ni wọ́n. àwọn ò fọ́. Ìṣọ̀kan Oòduà TV. a ò fọ ojú tiwa ti lọ. àwọn ọjà ọ̀dàn wọn láwọn ò ṣẹrú mọ́ wọ́n láwọn ò gbowó lọ́wọ́ olóṣèlú mọ́. Yoruba people no go fear and we, till our last breathing, we are not going to fear. Sunday Igboho Oòṣà. Owo Baba Dami, you go live long. Only three, you go live long. Akintoye, you go live long. Okiki, the white lion. Koiki. Koiki, the white lion, you go live long. Omiyale, you go live long. As I dey, if I no come out for Yoruba Nation, you government, Tinubu, you go lead squad, wey come kill me for my for my house, me and my wife. I will never, never in my life fear you guys. Hey! Fear. Governor, I'm going to kill you people.